Is it right to be saying that? To be president of Egypt, totally wrong. Totally wrong. A káàbọ̀ See ìkànnì Yoruba Gidi News. Yoruba Gidi TV. Ẹ rí gómìnà tó wọlé kókò àmọ́ ayọ̀ orúkọ wọn ò ní parí pọ̀ tí gómìnà kò lè lo parí tí Yorùbá Nation fi ó yá o. ibì kan bẹ tó o gbọ́dọ̀ mọ̀ wò hmm, wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà nílẹ̀ yorùbá hmm, ibo nípa nǹkan dídúró. ṣùgbọ́n wàá gbọ́ tó bá dá òtún rẹ̀ máa sọ fún akókò ní ṣojú rẹ̀ àbí tọ́lọ́ ò bá pè mí lóko àbí tí máa fi méjì fún ìpè mi kan lóko. yorùbá gidi tv. pánsá ò fura pánsá jáná ajá ò fura làjá jìn bónílé ò bá fura olè ó kólé ẹ̀ lọ yorùbá ò gbọ́dọ̀ sàsùnpìyè yorùbá gbọ́dọ̀ fura torí pé àwọn ará bíi yóò sùn bí yorùbá bá wá ń sùn ewu ń bẹ lóko alóńgẹ alóńgẹ gan fúnra ewu ni torí pé onílé gíláàsì kì í bá wọn ṣeré òkúta kójú ó tó fọ́ làákìlọ̀ oko gbogbo ọmọ yorùbá tó létí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ẹjẹ́ àtúnjọ gbọ́ eléyìí o yóò ṣe wá láǹfààní ọ̀pọ̀ àṣírí ló tún ti tú àfi ká sì ṣíṣọ lójú ẹ̀ bó róbó kí gbogbo wa rí i ọmọ yorùbá àwa gan láfa ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tí ń bẹ lọ́rùn ara wa lónìí nítorí pé àwa fúnra wa ni àkùkọ tó fi igbe wa fún kọ̀lọ̀kọ̀lọ̀ fúlàní kó wá jẹ ó mà ṣe o wọ́n tún ti ń ṣèpinnu lábẹ́lé ọpẹ́lọpẹ́ ọmọ yorùbá kan ti ń bẹ láàrin wọn ló jẹ́ káṣírí ó tú bẹ́ẹ̀ sì rèé ọ̀pọ̀ ọmọ yorùbá náà ní ń gbàbọ̀dè tí wọ́n fi ń ráàyè wọ́kó sí wa láàrin ó mà ṣe o bá a bá sì kùnà láti tètè gbégbèsè tó bá yẹ ewu ń bẹ ó ti farahàn nínú fídíò tẹ́ ẹ láǹfààní àti wò yìí wípé àtòkè làwọn ará bíi ti ń gbàṣẹ́ kò sì ságbára kankan lọ́wọ́ Yorùbá àfi káwa fúnra wo túnú wa rò ká sì rórí gidi àwa la sì fà á torí pé àwa la fààyè gbà wọ́n nílẹ̀ wa tẹ́ ẹ bá dé àwọn ibì kan bẹ́ẹ̀ bá lè fẹ́ ra lẹ̀ ńbẹ̀ kò sí iye tẹ́ ẹ kó dání wọn ò lè tà fún yín ṣùgbọ́n wọ́n lè fi lease gbogbo ilẹ̀ wa pátá la ti lù tà àwa fúnra wa ata ilẹ̀ wa ilẹ̀ àjogúnbá wa kí la fẹ́ káwọn àrọ́mọdọ́mọ owó jogúnbá àwa dàsìkò àwa ń pariwo wọ́n fẹ́ gbalẹ̀ wa o wọ́n fẹ́ gbalẹ̀ wa o ẹ gbọ́ ọ̀rọ̀ táwọn fúlàní sọ ní kọ̀kọ̀ tó ti. ọ̀nà sì wà lànà bá tún màá ní kí wọ́n da àwọn èèyàn wá láti Àbújá tí ó jẹ́ sójà Fúlàní gangan tí ò ní jẹ́ ti àwọn Yorùbá àtàwọn sí. sí Bala Suleiman ó mọ tí èmi rí àwọn fẹ́ gbogbo ìgbésí ayé wọn fẹ́ kí àwọn máa jí olórí wọ́n fẹ́ kí ọ jẹ́ pé ẹran nìkan wọ́n fẹ́ jẹ́ kí ọ jẹ́ pé ẹran nìkan làwọn fẹ́ máa dà ọ̀nà wo làwọn fẹ́ máa gbà dẹ ẹran tó jẹ́ pé gbogbo gbà táwọn náà ò ní kọjá sí òkè lọ́wọ́ alẹ́ ìsànlẹ̀ fìlàní kò ní ìran mm. ibo ni ìran wa ti wá mm-hmm. sẹ̀ bí kì í ṣe pé mm-hmm. gbogbo wa á wà ní ojú kan sí mm-hmm. Yorùbá ní ìran. Hmm? ibi tí wọ́n ti rí fíìmù náà ló délẹ̀ ní fíìmù ọ̀sẹ̀ àpò ní sọ́jà ibi tí wọ́n àtàkì hmm. wọ́n ti ibi tí wọ́n àtàkì wọ́n ti àdísè ti tún náà ètò ètò gbúrú àwọn ọmọ rẹ̀ ó ti sọ fún ọdún ìpínlẹ̀ kéde kí ìbá eh, ṣe ṣe ṣe ọba yìí ṣe ọba eh, eh, mọ́lẹ̀ Suleiman ṣe ọba àjàṣe yìí ṣe òun ó kò sọ́pọ̀tì. kò sọ́pọ̀tì tó mọ̀ pé tó bá sọ́pọ̀tì lórí ń dáta wọ́n mọ̀ pé wọ́n mọ̀ pé ìlú ò lè yọ̀rọ̀ ní nine minutes. a máa jẹ ló yẹ ràn. nine minutes bẹ́ẹ̀ mọ̀ sọ wo wo oh. fìyà. àwa ti wà òkè ní ìlú tí wọ́n <laughs> gbé sàdákàtà fún yìí <laughs> gbé sàdákàtà fún yìí. máa yarí pé ní. ṣé a ti ní platform tí a ń lò a ti níbi platform tí a ti ń pàdé níbi báyà bíi gúrò ìyẹn ìyẹn ti wá òkè. ìfọwọ́ wọn yarí pé owó rẹ support. ẹ̀mí ó fún eléyìí tí èmi gbọ́ ẹ̀ máa kọ̀wé sí Àbújá máa gba ìwé àṣẹ kan wa máa wá fún yín ní kàrà níbí eh, kí ni déètì ẹ ní seventeen pẹ̀lú ògùn ọlọ tí ó bá di on the twenty seven màá gbà wẹ̀ màá pè á pàdé níbí mm-hmm. mashallah kò ní í jẹ́ kí wọ́n lè fi ọmọ wọ́kàn àwọn ọmọ wa kankan kára yà wá gbà ilẹ̀ ilẹ̀ àjàṣẹ́ yà wá gbà kò bẹ̀. yóò nígbà tí àwọn ọmọ ìpè ànígbèbí kí náà kí náà fún wa nílẹ̀ sí báà ó ṣe bí ẹni tán bá ti fúnlẹ̀ ilẹ̀ di tiẹ̀ nìyẹn. ẹ wo ẹ wo táàsì tó wọlé ń Eh, táàsì tó wọlé ní kádà yìí sí ẹ̀ẹ̀mọ́ eh, táàsì tó wọlé ìgbà yìí tó ẹ tó kọ́mẹ́ tá kọ́mẹ́ rẹ̀bẹ́nù tó wọlé bí ẹ̀. ṣé ọba alájàsẹ́ nígbà ni àbí gọ́ọ̀mẹ̀ntì. àgọ́mẹ̀ ìgbọ́n àbá ọ̀jàsẹ́ náà nígbà àní gbogbo kálá yìí látàkà jẹ́rú. ní àríòsù ní táìsì tó wọlé ẹ̀ ní àríòsù tàbí ọ̀sẹ̀ àárí tí èlò. pé ah, lálàfo oṣù lásán kó kéré jù bá àríwò rẹ̀ yàwọ̀ tún mi tó mélòó láàrin oṣù. láàrin oṣù ló kéré ó kéré bá àríwò rẹ̀ kí wọ́n rọ̀ pọ̀ kódà ó jù sí. ẹ filẹ̀ máa di tọ̀tọ̀. ìyàwó tèmi ni. ọlọ́nkọ ọlọ́nkọ ní ìdààmú gbogbo wa ayọ̀ àti ìdùnnú yóò tó gbogbo wa lọ́wọ́ pẹ̀lú òkúta lọ. ní nẹ́ẹ̀sì yorùbá àwa èèyàn wa tí a wà nínú gbónìsìn àwa yóò dá sẹ̀ríà nítorí eh, boko haram tó ń pè wá ẹ̀gán bí wà nínú ìwà tó ṣe ń wù lọ́fà kí àwa náà fi ń ṣe boko haram mm. eh, fúlàní boko haram àwa náà là ń pè ní mẹtàsí tó so wà ń bẹ. àwọn àwọn èèyàn àwọn àgbàlagbà eh, sulemani lóde tí wọn ò jáde wọn sì ń gbébọn ìpínlẹ̀ náà pánù wọn àwọn èèyàn wa ta pa àwọn sáà ju bíi mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún lọ. tó jẹ́ èèyàn ti wá ní o. ọjà mi yẹn ti wá gan kó péré jù gan wọn máa lọ fún bí i àgbáwọn ìta fojú fisikali báyìí wọn ju bí àwọn bíi mẹ́rin lọ láàárín. tó jẹ́ tiwa àbí eh, ti tiwa. wọ́n wà tẹ́ni àti lọ́ọ́lì náà fi ń jà ẹ́ ẹ̀mí ti lọ sí fáwọn. ó oh, ní tí èmi mẹ́ ni pé àwọn èèyàn tiwa ti yàn pa níbí báyìí hmm. bíi mélòó làwọn jẹ́ lẹ́yìn ti fúlàní gangan. ìgbà olúwa tí wọ́n ti ṣe ṣe pé ilé ní àti lọ kú sí o. Hmm. ìyàpá o pèsè pé sáńtì rẹ̀ ló fún wọn. ṣé wọ́n fún wọn ní oògùn yorùbá àbí kí wọ́n ṣe fún wọn. wọ́n sá wọn ni. ní àwọn ní àwọn apc yẹn náà bí. nígbà tí wọ́n sá ní ìsìwà tó pé ọ̀tá ló wà ní ìsìwà náà. alayhi wa sallam. Ìgbà tẹ́mi dé bí wọ́n ní wọ́n fi mọ́tò kó òfin bíi twenty nine fúlàní ẹ̀sùn fún lọ́jọ́ bí. ẹ wọn ti kọ́kọ́ pa àwọn èèyàn lọ dàrẹ àwọn mìíràn tẹ kó lọ àwọn mìíràn tó ti lọ kó ti kàkí pé láì mọ ẹyẹ báwọn. ọ̀pọ̀ pa bàwọn sáńsìlè àwọn tó wá níbò mí. ẹ bàwọn sáńsìlè pé pé kí wọn kó kí wọn bẹ wáyọ̀ hàlà wáyọ̀ hàlà wáyọ̀ hàlà wáyọ̀ hàlà. pẹ̀lú ògùn ọlọ́mọṣẹ́lá jẹ́ kí ó wà láàrin mi àti ẹ̀ ní màá pe nọ́mbà rẹ nígbà mo bá dé ọ́fíìsì màá pè wọ́n ní Àbújá màá gba ìwé kọ̀ wọ́n ọ̀wọ́ máa báàkì àwa níbi kò ní sí wàhálà náà bá tún màá ní kí wọ́n da àwọn èèyàn wá láti Àbújá tí ó jẹ́ sójà Fúlàní gangan tí ò ní jẹ́ ti àwọn Yorùbá àti Haúsá wa òun torí mi ò mọ tí àwa ẹ̀yà Usman Danfodiyo. Haúsá náà ń bẹ̀rẹ̀ Haúsá yìí wá ní ìsìjà yìí wọ́n pa Haúsá papọ̀ mọ́ yorùbá ní pàwọ́ papọ̀. ẹ yorùbá ní gbàdúrà ṣeun àmọ́ hausa yìí àwọn náà ṣeun ẹgẹ àmọ́ wọn ẹgẹ. kí ni àwọn ọmọ eh. kí ni àwọn ọmọ Usman Danfodiyo ó sì fún wọn. Hmm? a sì ṣe dáadáa sí ilẹ̀ yorùbá àti fúlàní àti ilẹ̀ haúsá gan o nítorí ọ̀pọ̀ àṣírí tó pọ̀ hmm. àwa là ń fún wọn láti má fi jẹ̀yàn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ eh, ẹ eh, ó ní o àwọn là ń fún wọn lé àṣírí tó pọ̀. ọ̀ jẹ́ kí n dé ọ̀fà dákun bá mi mú àṣírí tíra àti tíra mi tí èmi bá tó lè lò. èmi ò fẹ́ èmi àti àwọn yẹn àmì ẹ̀ta wa àbúrò mi àfẹ́ kú báyìí. kò ní sí wàhálà náà bá tún màá ní kí wọ́n da àwọn èèyàn wá láti Àbújá tí ó jẹ́ sójà Fúlàní gangan tí ò ní jẹ́ ti àwọn Yorùbá àtàwùsáwá. lóòótọ́ kárìnká pọ̀ yíyẹni yẹni ṣùgbọ́n bó bá ti mú ìpalára wá kí ló yẹ ká ṣe ohun tó mọ́gbọ́n dání jùlọ láti ṣe ni pé ká yẹra ká sún sẹ́yìn ká sáfọ́tà ká má fààyè gba ohun tí ó fa ìrẹ́jẹ gẹ́gẹ́ bí kábíyèsí kan nípínlẹ̀ ọ̀ṣun ti sọ lẹ́nu àìpẹ́ yìí ògúnṣùlá àti mọdákẹ́kẹ́ àkọ́ráyè ó ní ìrẹ́jẹ ní fọ́ ẹgbẹ́ o ìrẹ́jẹ ní fọ́ ẹgbẹ́ bá a níjọba àtàràwàjẹ torí àwọn tó wà lókè yìí wọ́n ń fárí apá kan dápá kan sí ṣé ẹ gbọ́ fúlàní yẹn tó sọ pé òun ó lọ sàbújá òun ó kọ̀wé sàbújá òun ó pé kí wọ́n kó àwọn fúlàní tó jẹ́ sójà wá yàtọ̀ sí yorùbá àtàwùsá ṣe rí i ìgbà tá ò rò làwọn ará bíi lè dìde ogun èmi sì máa ń sọ wípé lóòótọ́ kì ṣe ń tó dáa láti máa pe ogun torí pé ogun ò dàbí ọkà àmàlà kò dàbí iyán kò dàbí ẹ̀kọ kò dàbí ẹ̀fọ́ wọ́rọ́wọ́ ànírógun ńlẹ̀ yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ń bọ̀ ó ń bọ̀ àwọn la dẹ́ẹ̀dẹ́ gbogbo àwọn jagunjagun Yorùbá gbogbo àwọn ọdẹ Yorùbá gbogbo OPC gbogbo Àmọ̀tẹ́kùn etí yín mélòó ẹ jẹ́ ká dúró nídúró pé kò sígbà tíṣẹ̀lẹ̀ yìí ò lè ṣẹlẹ̀ kò sígbà tí wọn ò lè dìde ìkọlù ṣé wọn ò tiẹ̀ ti dìde ni ẹ rí i pé ńgbà tí fúlàní yẹn ń sọ̀rọ̀ ó ní wọ́n ń pe àwọn ní boko haram ìyẹn gan ni ń bí àwọn nú síbi ń tẹ́ ẹ ṣe ni wọ́n fi ń pè yín ń tẹ́ ẹ ń ṣe ni wọ́n fi sọ yín lórúkọ ṣebí torí ijọ́ tó mú bá dáràn ni wọ́n ṣe ń sọ lórúkọ wàá gbọ́ mi gbogbo ilẹ̀ la ti fẹ́ẹ́ tà tán gbogbo igbó wa la ti tà tán àwọn tá à ń tà á fún sọmọ ìyá wa ni wọ́n ẹ ṣe jẹ́ akọ́gbọ́n lára igi ọ̀pọ̀tọ́ ẹ jẹ́ akọ́gbọ́n bẹ́ẹ̀ bá dá wọn bìkan lẹ̀ yíbò wọn jẹ́ talẹ̀ wọn fún yín láéláé ẹ yà líìsì ẹ̀ ni wọ́n fi líìsì fún yín ni ìbá wàá jọ́gọ́rùn ọdún gbọ́gọ́rùn ọdún bá ti pé àwọn ọmọ onítọ̀hún tàbí ọmọ ọmọ onítọ̀hún wọn ò tó ṣíwèé ìrántí kan pé ọgọ́rùn ọdún ni bàbá wa ló fi gbélẹ̀ yìí fún ọ ọgọ́rùn-ún ọdún yẹn ti pé o dákun ànílẹ̀ wá fi líìsì mọ́ ṣùgbọ́n tí àjọṣe yẹn bá dùn mọ́ wọn wọ́n á tọ́ gbé lẹ̀ fún ọmọ tẹni tọ̀hún tó ti gbalẹ̀ yẹn ní líìsì ìbá àtúndọ́gọ́rùn ọdún míì tàbí one fifty years wọ́n tó filẹ̀ yẹn líìsì ìrandíran wọn mọ̀ wípé ilẹ̀ àjogúnbá àtàwọn rèé ṣùgbọ́n Yorùbá a ti fẹ́ràn owó jù bá a bá tiẹ̀ ní àwò ẹja rántí inú bíbélì gan wà ń bẹ̀ ṣe é rántí ọgbà ọgbà àjàrà nábótì tí ọba kan fẹ́ rà ńgbà náà ọba áàbù ṣé ẹ mọ̀ pé ẹni tó lọ́gbà ní ohun ò lè ta ọgbà ọ̀hún ṣé ẹ mọ̀ dí ó nítorí pé òun jogun bá ní adógúnbó òun ni ogún òní òun ni òun ò ní ta láíláí àwọn ọmọ Yorùbá ogún òní tiwa làwa ń ta yìí o ṣé kò ní fún wa níkan ṣé kò ní mu wá lómi ogún òní wa là ń tà yìí ó lóun ò ní ta àfìgbà tí ìyàwó ọba yẹn Jezebel Jezebel ló wáá fi agídí gba ilẹ̀ náà nípa pé ó pa ẹni tó nílẹ̀ gbẹ̀yìngbẹ̀yìn òun náà jìyẹ ibẹ̀ ńkọ́ là ń bọ̀ n tí mo fẹ́ dìmú bẹ̀rẹ̀ ni wípé ṣó ṣá ká máa ta ogún ìbí wa ọmọ Yorùbá gbẹ̀yìngbẹ̀yìn ọ̀rọ̀ èyí ò lè pé wa ìbá jẹ́ wípé orí ọ̀fẹ́ wà tí a gba Yorùbá Nation ní kíákíá kó tó pẹ́ jù yóò ṣe pàtàkì ká fi sínú òfin wa wípé ẹnikẹ́ni ọwọ́ ò gbọ́dọ̀ talẹ̀ fájèjì ṣùgbọ́n aláǹfààní àti ìṣepọ̀ pẹ̀lú àjèjì kò sí ní tó burú mbẹ̀ ẹnìkan jáwádé kò sí orílẹ̀-èdè tẹ́ ẹ ní bọ́mọ Yorùbá kì í ṣàṣelẹ̀ wa níbẹ̀ ń ṣùgbọ́n wọ́n lófin tí wọ́n tán tẹ̀lé náà sì lọ́mọ Yorùbá tó bá débẹ̀ ó tẹ̀lé yóò sàn kó wà lára àwọn òfin tá a ṣe ńlẹ̀ Yorùbá wípé èèwọ̀ ni a kì í talẹ̀ fàjèjì ṣùgbọ́n àjèjì tó bá nílò ilẹ̀ ìbá àfẹ́ fi kọ́lé ìbá àfẹ́ fi kọ́lé iṣẹ́ ó láǹfààní ìbá àjọgọ́rùn ọdún ìgbà ọdún two hundred years one fifty years eighty years ni àdéhùn fífi ilẹ̀ yẹn rẹ́ǹtì líìsì tá a fi ṣe ká máa ṣe é yóò mọ̀ wípé bóun bá lọ bóyá ọgọ́ta ọdún lòun fẹ́ lù láyé ẹni ralẹ̀ ẹni líìsì ilẹ̀ bóun bá lọ yóò ti wà nú àkọọ́lẹ̀ pé ọmọ ẹ̀ tó bá jogún balẹ̀ yẹn tó bá ti di ọdún báyìí ni àdéhùn yẹn ló tán bí àjọṣe yẹn ò bá sì wá tẹ́ Yorùbá lọ́rùn lásìkò náà tí ò bá tẹ́ onílẹ̀ lọ́rùn yóò pé kó ń tọ̀ wọ́n máa lọ ìyẹn ì bá sàn àbí kí lẹ rò ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ àròore o ọmọ Yorùbá ewu ń bẹ lóko alóńgẹ́ alóńgẹ́ fúnra ẹ̀ ewu ni ẹ wọ́n jà sàsọ̀pìyẹ o gbogbo àwọn ọdẹ wa pátá gbogbo ẹ̀ṣọ́ aláàbò wa pátá tó jẹ́ tìbílẹ̀ mo rọ̀ yín ẹja jígìrì lásìkò yìí a ò gbọ́dọ̀ sùn ẹja máa rántí retí pé wọ́n lè dé lọ́la wọ́n lè dé nítònítọ̀la àwọn tí fúlàní pa níjọba àbílẹ̀ ọdẹ́dá nípínlẹ̀ ogun nínú ìkọlù táwọn fúlàní yẹn ṣe sáwọn ọdẹ lẹ́nu àìpẹ́ yìí mo bá yín dárò gan ni ìdùmàrè yóò tù yín nú ẹ̀yin náà ti kọ́gbọ́n báyìí nípa ọwọ́ tẹ́ fi máa bá wọn lò nígbàkigbà tí wọ́n bá wá ṣèkọlù sí yín torí ẹ mú kan ẹ mú bíi méjì nínú wọn ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn tẹ́ fà wọ́n lọ́lọ́pàá lọ́wọ́ bó tiẹ̀ jẹ́ pé ibi tọ́rọ̀ tí wọ́n já sí lọ́wọ́ yìí a ò mọ̀ mọ́ a ò mọ̀ mọ́ ibi tọ́rọ̀ wọn já sí ṣùgbọ́n ṣe mọ̀ pé lẹ́yìn ìgbà tẹ́ mú fúlàní méjì ni wọ́n wá ṣèkọlù sí yín wọ́n sì pa ìkan nínú yín ó dùn wá irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ ẹ̀yin lẹ́ẹ̀ máa borí àwọn karambà ní ìka ajínigbé ajínẹpa apààyàn wọ̀nyí ò ní lágbára lórí yín máàmí àṣẹ ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń wò wá níkànnì Yorùbá Gidi TV ẹ má gbé kú ńbẹ̀ ńgbà kankan bẹ́ẹ̀ bá ti wò yìí tán ẹ tún wò míì bẹ́ẹ̀ bá wò yìí ẹ tún wò míì bẹ́ẹ̀ bá wò míì ẹ tún wò míì torí pé àwọn ìsọfúnni tó nítumọ̀ la máa ń fi fún yín lórí ìkànnì tiwa ìfẹ́ ilẹ̀ Yorùbá ńlá wa ní ìdàgbàsókè rẹ̀ ló sì jẹ wá lọ́kàn ló jẹ wá lógún jùlọ ẹ ṣeun o àjọṣepọ̀ wa ò ní bàjẹ́ èrè tá Yorùbá yóò ṣeé ṣe dandan ni àmì àṣẹ Ìdùmàrè títí ìgbà míì èmi àti yín ire àìtayọ̀ àtàlàáfíà la fi máa pàdé aburú ò ní kàn wá wọn ò ní jí yín gbé wọn ò ní jèmi náà gbé o àṣẹ lágbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. ọmọdé pẹ́ làgbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. ẹ wo bí táwa ti ń bọ̀ ẹ wo bí tá a gbé wá ibo wa làwa lọ ẹja ṣàtúnṣe kó tó pẹ́. ọmọdé pẹ́ làgbà lákọlábo nílẹ̀ oògùn àti kọ́kọ́ yóò ní láyé lóbi tó ní láyé ìwé padà wà regret because ọlọ́run ò fẹ́ kéèyàn kánjú ó ṣe kejì lórí rẹ̀ is it right to be saying that to the president of the chief totally wrong totally wrong. ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. ẹ rí gómìnà tó wọlé kókò àwọn ayọ̀ orúkọ wọn ò ní parí pọ̀ tí gómìnà kò lè lo parí tí Yorùbá Nation dúdú ó yá o. ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò hmm, wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà nílẹ̀ yorùbá hmm, ibo ní pọ̀nkan dídúró. àṣùwọ̀n wa gbọ́ tó bá dá òtún rẹ̀ máa sọ fún akókò ní ṣojú rẹ̀ àfi tá lóun bá pè mí lóko àfi tí máa fi méjì fún ìpè nìkan lóko. yorùbá gidi tv. ṣàṣù àbíkẹ́wò ẹjọ́ ní jó ẹnì kò jó ó ti ṣàbíkẹ́wò fẹ́ láwùsọ fún ìdààmú àdúgbò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 ẹ̀yin èèyàn mi tẹ́ ń wo mi ni ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá pàtàkì ọmọ Yorùbá tàtà ọmọ pàtàkì ọmọ Yorùbá tàtà ọmọ Yorùbá tó solid mo fẹ́ àsìkò ìsọ mo fẹ́ àsìkò ìsọ pé ẹ máa wo.